صلى الله عليه وسلم صلوا على النبي مصطفى صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ẹ jẹ́ kí a wọlé sínú ilé ìjọsìn Ọlọ́run kí elékàlùkù wa káwáàyè láti jókòó tá a bá jókòó tán káwá tẹ́ wa sílẹ̀. Si láti fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba wa tó ní wá. èyíkéyìí tá a bá gbọ́ lọ́rọ̀ ọlọ́run èyíkéyìí tó bá fi mọ̀ wá nípa ìdájọ́ rẹ̀ kọba náà kó gba ọkàn wa láàyè kó jẹ́ ká rí òfin àti àṣẹ rẹ̀ náà tẹ̀lé kó bá lè jẹ́ ìrìnjẹ fún wa nínú ayé àti lọ́wọ́ àdìkìyà wọn. Kí ni ọjọ́ yìí? Èmi ni ọjọ́ kọkànlá oṣù kọkànlá. Ẹgbẹ̀rún méjì ọdún ó lé ogún àti ọdún méjì. Ìyẹn jẹ́ òǹkà ti àwọn aláìkọlà. Èmi ni ọjọ́ kọ̀ọ̀ẹ́lógún oṣù kẹrin ọdún tọ́lọ́wọ̀n fourteen forty four lẹ́yìn ìjírá anabi muhammad. A'udhu billahi samiul alima minash shaitonir rajim Bismillahir rahmanir rahim.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 mo kí ẹ̀yin ìjọ anabi muhammad i offer you salutation of peace you true followers of muhammad mo kí ẹ̀yin ìjọ olórí yìí i greet you the successful sex mo kí yín kú ọ̀la mo kí yín kú àfaradà lónìí lórí ilẹ̀ ọlọ́run. I offer you salutation of peace and I greet you that your patience on the surface of the earth today. Àwọn àwọn tí ẹni ju Anabi Muhammad gan. Sallallahu alayhi wa sallam lórí ilẹ̀ ọlọ́run lónìí. Who are the sincere followers of Muhammad on the surface of the earth? Torí ìyọ́pọ̀ lórí ilẹ̀ lónìí tí wọ́n ń fira wọn pe ìjọ Anabi Muhammad. There are many sects upon sects. The chariot sect on the surface of the earth today who claim to be sincere followers of Muhammad. Àmọ́ Ọlọ́run ọba wa ó là á. Ó dẹ̀ yanjú rẹ̀ fún àwọn tó bá jẹ́ mọ́mìnì. Allah has already explained explicitly who are the true followers of Muhammad in the Holy Quran to the believers. Ọlọ́run ní kúntù khairuhum àti. ولذات للناس تأمرون بالمعروف وينهون عن المنكر وتؤمنون بالله ورسوله الله أكبر ìjọ náà ọba ti yanjú rẹ nù. I should be the sex that the successful sex that is raised for mankind. Those who are raised to invite to the good and forbid what is wrong, they are the people, the true followers of Muhammad. Ọlọ́run ní ló bá dí ìrọ̀lẹ́ ayé. Ìjọ rẹ̀ ó pọ̀ pẹ̀lú orúkọ. Ìjọ rẹ̀ ó pọ̀ pẹ̀lú ìmọ̀ fi orúkọ rẹ̀ fi lu àwọn èèyàn jìbìtì. Allah says, in the end, The end time, many will claim to be your followers, your assets upon sake, those who will be bringing people in the name of Roman Chimera. Àmọ́ àwọn àyí tí ó lóore jù nínú ìjọ rẹ̀ tó bá dèrò lé ayé. Ẹ ráwọn tí ó dáa jù nínú ìjọ rẹ̀ Ànábì Muhammad. And the best among the sincere followers of Roman Chimera kí wá lè túmọ̀ àwọn tí ó lóore jù tí ó dáa jù nínú ìjọ rẹ̀ àwọn tí wọ́n gba ẹ̀sìn wọn lọ́wọ́ wọn lò àwọn tí mi ò ní da ẹ̀sìn wọn lù wọ́n láyà kí ẹ máa kó nǹkan yín lọ bí ẹ bá rí. Who oh, are the best people that are raised for mankind? They are the people who are not will accept their devotions. Báwo ló bá jáde síta gbangba láti máa ṣe ìwàásù fáwọn èèyàn? Kùránì lẹ́yìn lọ́wọ́ wa. When they establish public sermon, they will preach with the content of the Holy Quran. Tán bá gbé wàásí lọ káwọn èèyàn mọ́ mọ́ṣáláṣí. Kùránì lẹ́yìn lọ́wọ́ When they preach to people in the mosque, they preach with the content of the Holy Quran. Tán bá gbé ìwàásù lọ báwọn èèyàn ládùúgbò Kùránì lẹ́yìn lọ́wọ́ wa. When they are preaching in the neighborhood, they preach with the content of the Holy Quran léyìíkéyìí orílẹ̀-èdè tí wọ́n bá lọ bá wọn bẹ́ẹ̀ lọ ṣe dáwà ìwádìí lẹ́rìí lọ́wọ́ wọn. Any nation that goes to preach the people, you will see the Holy Quran with them preaching with the content of the Holy Quran. Ẹni ìlú tó bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ọba wọn fún wọn, Kùránì lẹ́rìí lọ́wọ́ wọn. Any town where they are preaching the words of Allah, they preach with the content of the Holy Quran. Okùnrinjá ti lè rẹ́ sí lò. Àwọn ògbékùnrin á lè jáde lọ báwọn èèyàn tọ́lọ̀ wọn bá ń bọ́ tọ́lọ̀ wọn bá ń kúrò rẹ̀. And they go out to meet people who Allah enter. Allah provide their sustenance. A máa pè wọ́n sí òfin tó wà Kùránì. They invite, they invite them to the laws of Allah in the Holy Quran a máa pè wọ́n sí àṣẹ tọ́lọ̀ ń palẹ̀ wa lórí nínú Kùránì. They invite them to the ordinances of Allah in the Holy Quran. A máa pe àwọn èèyàn sí ìdájọ́ ọlọ́run ọba wọn tó yẹ kí wọ́n máa tẹ̀lé. They call people to obey the commands of Allah in the Holy Quran. They judge by the contents of the laws of Allah in the Holy Quran ohun tó tọ́ wọ́n kí wọ́n dá a mà láti inú ìwé òfin ọlọ́run ọba ti tẹ̀ lọ́wọ́ wọn. They let people know what Allah made law for in the Holy Quran they are holding. Ohun tí ò lẹ́tọ̀ọ́ tá a ṣe léèwọ̀ wọ́n jẹ́ kí wọ́n dá a mà láti inú ìwé òfin ọlọ́run ọba. And they let people know what is for forbidden in the content of the Holy Quran they are holding. Ohun tí wọ́n lè wò lẹ́ẹ̀kan táwọn kò bí wọn kú ẹgbẹ́ Kùránì ó ṣàlàyé fún wa. Things that are forbidden for them to look at they will tell them in the Holy Quran. ohun tí wọn ò gbọdọ̀ jẹ́ kí wọ́n má kúránì ó jẹ́ kí wọ́n mọ̀. for them to look at them in the Holy Quran. ìrìn ẹsẹ̀ wọn tí ò sun àmọ́ fi lè báyọ̀ ọlọ́run ọba pàdé kúránì ó mọ̀ ṣàlàyé fún wa what is made lawful in their attitude, in their manners, in their ways, it is explained explicitly in the Holy Quran. Èrè tó lẹ́tọ̀ọ́ kẹ́rì tẹ́bi báyọ̀ lọ náà bá ayé pàdé lẹ́yìn ikú, Kùránì ojoojúmọ́. The right steps to take that is lawful for them, it is explained in the Holy Quran. What they can do that will enter the pleasure of Allah in the day of resurrection, it is explained explicitly in the Holy Quran táwọn onímọ̀bìlì máa ró fèlò kùránì ó máa kọ́ wa ní tó dáa láti ṣe iṣẹ́ láti wù níwà. Only Quran enjoins what is good in righteousness they can follow. Wàyànàhánà ànìlímọ́ǹkà Kùránì ó máa kìlọ̀ fún wa. Ìbàdí ọwọ́ wọn tó lè yí òṣùwọ̀n àìjáde wílẹ̀ kí wọ́n tó parí. Father, God forbid the sinful deeds that issue draw themselves from the sinful deeds before they die. Kùránì máa gbọ́ fún wa. Níbi èyíkéyìí ìbàjẹ́, Kùránì ò ní gbà wọ́n láàyè rẹ̀. Holy Quran forbid any form of lewdness, any forms of evil. Holy Quran does not allow this. Wàtúmínú nàbí láàbì kùránì yóò máa dá wọn padà fún èlò tó ẹ bọ kán wọn padà sórí pé ọlọ́run nìkan ló tó ká gbàgbọ́. Any Quran forbid idolatry. If we drink, if we trust them from the idolatry, they should believe the wonders of Allah alone. They should accept Islamic monotheism. وَتُؤْمِنُونَ بِاللَّهِ àdókòrá yóò jẹ́ kí wọ́n mọ̀ bọ́lọ̀ nìkan ló tọ́ ká tẹ̀lé òfin àbàtì rẹ̀. Olùkọ́ rẹ̀ Let them know that they should obey the commands of Allah alone. They should worship Allah alone. Kùránì yóò jẹ́ kí wọ́n mọ̀ kọ́rọ̀ ọlọ́wọ́ bá wọn dọ̀rọ̀. Only Quran makes them aware that the laws of Allah must be obeyed. Quran yóò jẹ́ kí wọ́n mọ̀ pé àṣẹ ọlọ́wọ́ bá wọn láṣẹ. And the words of Allah must be observed kùránì ó máa ṣàlàyé fún wọn pé ìdájọ́ tẹ́ ẹ bá ti gbọ́ nínú kùránì ló lẹ́tọ̀ọ́ kẹ́ máa tẹ̀lé àṣẹ ọlọ́run bá yín. Holy Quran expressed to them the judgment of Allah in the Holy Quran. You must use as judgment among yourself when you are obeying the commands of your Lord and you worshiping Allah. It is incumbent on you to follow the law therein. Wàrà sórí òjíṣẹ́ ìrìn ànábì Muhammad. Sọ̀rọ̀ lọ́wọ́ kò ní sọ ọ́n ọlọ́run ọba ìṣọ́gun yìí èmi ẹ̀tẹ̀lé lẹ́yìn ẹ̀bùn lọ́nà àbáyọ. I'm a messenger will not tell sure what I did not say in the Holy Quran. Follow him. Ọlọ́ni máa yá ń ti kú àyìnlẹ̀ wa. Ọlọ́ni mo jẹ́ èrè rẹ̀. Kò tó bẹ́ẹ̀. Kó sọ gàmí ìdílé òdi òdi náà. Ní ọ̀sẹ̀ Mùhàmmá says that Muhammad will not say anything out of his heart desire. Ọ̀rọ̀ èèyàn tẹ́ ẹ kọ́ kalẹ̀ tẹ́ ẹ borúkọ ànábì pé olúwa mi ní nǹkan ló sọ. Among the revelation that you compare to Torah and you say this are the same of Prophet Muhammad, they attributed to Prophet Muhammad. Allah says Prophet Muhammad did not say anything like this. Aya one ten, Surah Imran, Ali Imran ẹ wá wí ẹ wá wo táwọn àfa àtàláwọn ilé ìgbà àjẹbí Muhammad lónìí ẹ wo nǹkan ní ọ̀rọ̀ Chapter three verse one hundred and ten see what Allah said there you can see uh, what the malice are doing today. Tati ẹ̀mí nínú àwọn àbá wọ̀nyí tó dúró lórí Kùránì máa fi ṣe ìwàásù báwọn ẹ̀dọ́ èèyàn ọlọ́run ọba tó lọ́wọ́ bá ń bọ̀. Ẹ jẹ́ àmọ̀jọ́ náà ẹ ṣàlàyé fún wa. Who among those mindless who spend family on the Holy Quran repeat to Brahma Dhamma? ṣé ìwà lè gba ànábì Muhammad ẹ sínú wọn kódà ẹ bẹ́ẹ̀ sínú wọn. As you the true followers of our government, I said you are not among them at all. Gbogbo àgbàdo ayé là ń sọ fún. Mọ́ṣọ́lọ́. Ebi tẹ Sáúdì gan-an ní ọgbọ́n. A ṣàlàyé fún yín. Ẹni ìjọ tí o bá ti dúró lórí Kùránì máa fi ṣe ìwà àtúnfẹ́ dé èèyàn ọ̀sìn ìjọ ànábì Muhammad. sallallahu alayhi wa We are addressing the people of the world even the people of Saudi Arabia any sect that does not stand firmly on the Holy Quran when you do not teach people with the word of Holy Quran you do not preach the content of Holy Quran you are not among the sincere followers of Muhammad. Quran is just a mirror. láti lọ ọlọ́run bá tó ń wá bá ìlẹ́yìn Muhammad. sallallahu alayhi wa sallam. For the Quran explained explicitly from the mouth of Allah who revealed the Holy Quran to Muhammad. Ó ní àlùkùránì yìí, Zálíkà lè kíkà àbúrò pé. Olùkùránì yìí, olójú ọ̀nà fún ẹnikẹ́ni tó bá jẹ́ olùpáyé ìlú ọlọ́run. Ọ̀nà tí ó tọ́ èyí tó Buhari kẹ́mi lẹ́yìn ikú. Aláàsẹ́rì ẹ̀ olùkùránì. This Holy Quran is a sure guidance for anyone who wants to worship Allah sincerely, who wants to end the pleasure of Allah, the day of resurrection, to follow the guidance of Allah in the Holy Quran. Ó dà mélòó ìjọ láàrin lórí ilẹ̀ lónìí tó jẹ́ pé Kùránì ṣáńgílì tí náà ń lò wọn àgbómìnlá. Ìgbómìnlá Kùránì ńlá bí ìṣòro ìyàtẹ̀ ní fi ń kùn kábíyèsí. Ahoɔ among the sun on the surface of the earth today who stand firmly on the Holy Quran alone who does not read from Ali's collection who does not use Ali's collection. Quran dúró lọ́tọ̀ àbísí ò sí rárá. Quran nìkan ó ní ọ̀rọ̀ tá a lè gbà lọ́rọ̀ ó ní ìdájọ́ tá a lè yẹ̀wò àbísí ò sí rárá bó ti rí ìgbà kò sí rárá ni any Quran is the true words of Allah. Sincere evidences from Allah, the proof from Allah, I said to you, and its connections, they are useless, they are book of nonsense in Islam. Àwọn àbá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àdìsí, Kùránì gan làdìsí. The only authentic hadith is the only Quran. Sọ́dọ̀ tuntun mú rọ̀, àrọ̀ ìwúrọ̀ àbá, ọ̀pẹ̀ thirty nine àyà sàlásà wa ìṣòro náà ogún àti mẹ́ta. ọlọ́ni aláwo nẹ́sẹ̀lẹ̀ ha zàlùlẹ̀ àdìsí kìtàbà tẹ̀lé. And you read chapter 39 of the Holy Quran, verse 23, where Allah says, ọ̀rọ̀ ìlú ọlọ́run yìí kìí sọ̀rọ̀ ìlú Buhari yìí ọ̀rọ̀ Buhari yìí kọ́ ọ̀rọ̀ Mùsùlùmí kọ́ ọ̀rọ̀ àmúmẹ́gbẹ́rù kọ́ ọ̀rọ̀ nìsa ikọ́ ọ̀rọ̀ tírímìsì yìí kọ́ ọ̀rọ̀ ìmọ̀ ọmọ màlìkí ọlọ́run ọ̀rọ̀ òkúkọ́ ní dáwí yìí kọ́. Al-Azhar and Holy Korea, the Holy Authentic Art is Holy Korea. It is not the same of Bukhari. It is not the same of It is not the same of Anawawi. It is not the same of Nasai. It is not the same of Abu Hanifa. It is not the same of Amba. It is not the same of Abu Manja. Bàbá Aláàdì ti sọ ẹgbẹ́ tó wí. Ó ní àlàáwù ó lọ̀rọ̀ náà ọba ẹyọ kan. Nasala Hazalu lè abíyèsí. Èmi ni mo sọ ọ́ kalẹ̀ fúnra Nàbí Muhammad. Ojúlówó ọ̀rọ̀ tó dáa ju gbogbo ọ̀rọ̀ lọ. Ìfẹ́ àgbàl sínú ìwé ìlú ti di àlùkò Allah says, Allah has sent down to Yeshua Muhammad, the testament, the authentic hadith in the Holy Quran. Kí wàá ní Quran bí dojúlówó ọ̀rọ̀? Kí ló fi jẹ́ ọ̀rọ̀ authentic ọ̀rọ̀? Quran ò ní yára wọn ọ̀rọ̀ wájú ò ní já tẹ̀yìn ọ̀rọ̀ tẹ̀yìn ní já tiwájú. Where the Holy Quran is the only authentic Quran, you see there is no contradiction in the Holy Quran. Nínú Quran yìí kan náà ni. Ọlọ́ọ̀ni àbàlá sábẹ́rẹ́ bá Aruna Kàbíṣà. Nínú àlè Quran ni. Àbí ẹ̀ẹ́sẹ̀ làákà èrè ẹ̀ẹ́rú nípa Quran yìí. Orí tó bá jẹ́ pé kì í ṣe pé Kùránì yìí wá látọ̀dọ̀ èmi ọlọ́run ọba ẹni ọ̀kan. Ọ̀pọ̀ ọ̀rọ̀ yóò takura wọn ní Kùránì yìí. Allah says, don't you meditate deeply upon the words of Allah in the Holy Quran? And it not been that it come from Allah who has seen in it many contradictions. Bí wọ́n dé lọ́wọ́ ọba mi ìlú ti wá. Tí kì í ṣèmi ọba tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀rọ̀ ọ̀pọ̀ Kùránì ìdájọ́ ọ̀rọ̀ rẹ̀ yóò máa ṣàkóra wọn ní. If it had come from any other Lord, they said, "I'm not would have seen in the Holy Quran many contradictions. Nígbà yóò bá yẹ olóko àbá ọ̀rọ̀ wájú ní Kùránì tó ń bá ń kà á lọ kò ní yá sẹ́yìn. And you see only if you do not understand when you are reading Holy Quran, you will not see any way there that is contradictory ọ̀rọ̀ tẹ̀yìn nínú Kùránì kò ní já tiwájú. Are you there is no part in it that will find any contradiction? Tọ́ba wọnú àárín gbogbo Kùránì lọ, kò ní já kò sì ní já When you go into the middle of the Holy Quran, you will not find anything that is contradictory to the beginning. Ó dájú wá lójú orí bẹ́ẹ̀. Ọba tí ń sọ̀rọ̀ yìí lórí rẹ̀ tó know is Allah or recognize the owner of the all knowledge. Kí ló wá jẹ́ kó rí bẹ́ẹ̀ ni ìjọ Olúwa? Ọ̀rọ̀ tí ń sọ òòyẹ̀ ni òun gángan tí ń sọ̀rọ̀ ọba olóòyẹ̀ ni. Where is it like this? I said to sure the words of Allah is the living Allah, the one who says the word and the Holy Quran is the living God. Ṣùgbọ́n ti jáde o, mọ́mí lọ sí sáájú ọ̀bùnà Nàìjíríà à ń fi àkókò yìí ṣọfẹ́lì ìjọ tó kù bó bá jẹ́ pàdísì lọ gbé dání lónìí tó ọlọ́run fi sin ọlọ́run ọba rẹ̀ ọ̀ lè bá ọlọ́run ọba rẹ̀ pàdé èsì dáadáa ńlá òfò àti àtàdánù lọ̀rọ̀ ló kàn wáyé sàmìjì. I told you, we are addressing you, the people of the world, any sect upon sect, the giant sect of the servant of the earth, members of Sumura, To Jam Society of Nigeria, we are inviting you that you should desist from following and its connections. If you follow at its connection, when will be your turn? You will destroy yourself in the day of resurrection. You will not land in good destination. Evil destination will be your turn. Allah.

A in chapter 47 of the Holy Quran, you see that the preachers, believers and the Addis followers, Addis compilers. Ẹ̀rí ni mo rí bẹ̀ tuntun jákèsẹ̀ ní orí ogun lórí Kùránì. Ọlọ́run láwọn tó jẹ́ kẹfẹ́ yìí, tó gbé ìfòtákọ̀. Àwọn ọmọ àtẹ̀lé irọ́ lẹ́yìn ni, And làdísì. Alẹ́ the believers. Those who love falsehood, they will follow lies. I said to you and his connections, their book of lies. Aláwọ̀ tó bá jẹ́ ẹni tó máa ń mákọ̀ fífi ọlọ́run. Àwọn aládìsí ní kẹfìrí. Kùránì yé wọn, wọ́n kò lórí rẹ̀ ní kábíyèsọ̀. Wọ́n ló fi àtìdájọ́ olóró rẹ̀ kò tí àwọn lọ́rùn. Ọlọ́run ní ìrọ̀lẹ́ ń tẹ̀lé kábíyèsọ̀. Ẹ̀rọ aládìsí bọ́ àríyọ̀ wọn ẹ̀yọ́ mi àdìsí ìmáàmù màlìkì irọ́ ni tí àǹbálí irọ́ ni tàbí àníbá irọ́ ni tí sàbí irọ́ ni gbọ́. Those who deliberately rejected faith in Allah that the believers they follow false rule. I tell you, Ali Sabukhari they follow it is book of false rule. Ali Sab Malik they follow is book of false rule. Adam and Abner and Eva, they follow a book of falsehood. All are collections. They are book of falsehood. They are book of lies. They are book of heresy. They are book of corruption. Ọlọ́run àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo tọ́lẹ̀ gba ànábì Muhammad lọ ló jíṣẹ́ wọn. Sọ́gbà ànábì Muhammad lọ ní ìmáàmù ti wọn. Ọlọ́run láwọn máa tẹ̀lé àlùkò láti jẹ́ òdodo rẹ̀ ní ọ̀gá. Alẹ́ sẹ́ Those who believe in Allah, those who believe in the oneness of Allah, the Islamic monotheism, the sincere believers, they follow the truth from Allah, which is the only Quran revealed to Prophet Muhammad. They the sincere believers. Sumrati Jamil, Mormon Society of Nigeria, Imam Maliki kì í ṣe Imam utawa. Inshallah. So we have to turn off the side of Nigeria. Imam Malik is not our Imam. MashaAllah. Allah Akbar. Àgbàlí ìṣe ìmáàmù tiwa. Ìmáàmù is not our Imam. Ṣàbí kìí ṣe ìmáàmù tàwa. Imam Ṣàbí is not our Imam. Abu Aniba, kì í ṣe ìmáàmù tàwa. Abu Aniba, is not imam. Òṣìṣẹ́ láàrin ẹbí mo bá mú bá. Ìmáàmù tàwa ni. Táàní bí ọgà. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Is the imam of your He is our healer. We are proud of him. Bẹ́ẹ̀ bá mẹ́rẹ̀ mọ̀, bẹ́ẹ̀ bá gbọ́ ẹ gbọ́, ẹ̀ẹ́dín jẹ́ ìdúrà ṣe, ọjọ́ ìjọba máa bẹ ìdúrà ṣe. Ọgbọ́n ló gbé àwa dìde lónìí sí èyí aládùúsì àgbáyé sẹ́ẹ̀. Bébẹ̀ ṣe ń kó àwọn èèyàn wọ̀nyí lọ ẹ lọ dà wá nù ni ẹ lóúnjẹ tẹ̀ ń fún wa ẹ lómi tẹ̀ ń fún wa kí ló ń bá yí dé ṣe báwọn èèyàn wọ̀nyí gan fún ẹbí kọ́ àpò ìwé ẹgbẹ́ náà bá wọn nínú wa. Ebi kí iye burú bẹ̀rẹ̀. Ebi kí lọ́lọ́ bìtọ́ ìṣòwò ńlá. You cannot do anything. You cannot do anything to us. Only what Allah presenting for us. That is what we manifest for us. But I said to you, what is the gain? teaching people at this connection, leading them astray from the path of Allah. What do you get there? I said to you, Allah provides their sustenance. He gives them the food they eat. He gives them the water they drink. He gives them the air they breathe. Why do you inject faith in Allah? Comprehended you, leading people astray. You say that you follow man-made revelation. What will be the essence of this? What will be the game you will see in following all these collections? Allah. pẹ̀lú ẹyẹ wọn. Bọ́ọ̀bù àwọn sọ̀rọ̀ aláwa Mùsùlùmí àgbáyé. Àbí amátú Mùsùlùmí sẹ́ni ó fara ẹni ẹni tó gba ọlọ́wọ́ bá gbọ́ tó dùgbà jù sẹ́lẹ̀ fọlọ́. Ẹ má tù sí bẹ́ẹ̀ mọ́. Ẹni tí ó jẹ́ Mùsùlùmí yóò dùra rẹ̀ ẹlẹ́fọ́fì ọlọ́run. Are you sure? Whenever they quote, they say. We're talking from the consensus of the Malays around the world that as a Jew, consensus of the Muslims, as a Jew, you are just nominal Muslims, you are not believers, you do not submit yourself before your Lord. If you be submitting yourself before Allah, you obey the commands of Allah in the Holy Quran, you are nominal Muslims, you are not believers. Ẹni bá pè ra ẹ̀rí Mùsùlùmí, ntọ́lá ń bá wí ni ó máa wí nínú àmúra nítorí àwọn bá sọ ní yóò sọ nínú kùránì ìdájọ́ tó bá rí kà nínú kùránì yóò máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn tí ń kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ. If you are true Muslims, you say what Allah has said in the Holy Quran, you practice the laws of Allah in the Holy Quran, you judge by the words of Allah in the Holy Quran, that is when you are truly Muslims. Nígbà tí gbogbo ara yín ní Mùsùlùmí ẹ̀ kankan lẹ̀ máa kí ẹ wá ní àwọn oníwì ìbílẹ̀ fún ṣé bí mùsùlùmí àgbáyé lẹ pé láyé ẹ kí ẹ wá ní àwọn oníwì ìbílẹ̀ fún ẹ̀yin náà tó wá ń bẹ̀rẹ̀ lẹ́lẹ́bọ̀ ẹ̀yin àtàwọn ìkàkà náà ní ìwé bá máa kó lórí òkè ọlọ́run tó bí ọ̀rọ̀ èèyàn dánidọ̀ ń tẹ̀lé ọgbọ́n tiẹ̀ bí tiẹ̀ gan lọ. I hear Muslims of the world, they you say. The followers of congregation will be seen. You have the idol worshiping people that are set to ensure your best of a feather flocking together. You are the same because you deliberately rejected faith and law. You reject the words of your Lord and only Quran. That makes you unbelievers, rejecters of faith, idol worshiping people. Ẹ̀yin lè ń pa á pọ̀. Kódà àwọn yìí, àwa yọ wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan. Yan ẹ̀yin bá wákọ̀ máa ilẹ̀ tuntun ayé mùsùlùmí kò ní ìdíkẹ́ wá yọ wọ́n lẹ̀ mọ́ ẹ̀ àwọn fún ara ayé náà lè. mo gbọ́. I'm sure separate them from yourselves. You separated them from, from yourself. You say the idol worshiping people, but you are talking about the consensus of the manners around the world, and they are one of them. But I said to you, you confuse yourselves. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yà bá bí ma púpọ̀ yóò rí bí gàmùdé. Bẹ́ẹ̀ bá bí ma tó bá bí wéèrè ọmọ. Àná ti bí ma tó kàmbélà wa ẹlẹ́rìí yìí àwọn àwòrán sáńgìlìtì làwọn àwọn àwòrán yìí nọ́ọ̀sì àwọn jẹ̀sí nọ́ọ̀sì àwòrán ha olùdarí ọba jẹ́ wíwò àwọn tó ti kọlu àlùdàlú lálùdàlú ti kọlu wa ó débi làlú èdè bọ̀ ó wá pẹ́tẹ́ bí ọgọ́rùn-ún márùn-ún ó wá dìbò mọ́sálásí ó wá lọ́tẹ̀ bí ìwé yìí mọ́wọ́ ọ̀tún ó lọ méjì mọ́wọ́ ẹ̀sìn wọn náà bá lọ́mọ rẹ̀ ṣẹ̀ náà torí èrè lè fara hàn ẹ̀dá sí ẹlẹ́sìn nìyí o ẹ̀kí lè wá yẹ wá sọ́tọ̀ fún ẹgbẹ́ wọn kọ̀ mọ́ra ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí àgbáyé ẹ̀yin dẹ̀dẹ̀rẹ̀ ẹ̀yin dẹ̀dẹ̀rẹ̀. Are you sure believers of congregational servicing you can see them in their attitude and manners they are mad people you see her he wears Seven cups, the one person wears seven cups and they put around his neck. Hundred rosaries, I could see a tie some on the left hand, the tie some on the right hand, right arm. Why don't you tie the rosary around your legs? But I said, I'm sure you came to be believer, but you're not believer. You are, not, you are not Muslims at all. You are idol worshiping people. Ẹ lọ́wọ́ kí ni ṣe sí ìwé lẹ́dẹ̀ẹ́gbọ̀n tó wù ní lágbájá ṣebí yóò máa ṣe kàkà tí yóò máa ṣe ilé mà lẹ́nu màgbá àwòrán lélẹ́yìí ìlànà ìwà mọ́sálásí ilé ọlọ́run ó wá gbé àkùkọ sórí àkùkọ adìẹ olóyè lé o ó wá kúnlẹ̀ nínú mọ́sálásí ó wá gbé àkùkọ adìẹ lórí àkùkọ wá dó lórí lórí rẹ̀ wá wò káàkiri báyìí ẹ dákun ṣé wọ́n èrè àbí kìí

Are you sure? Doesn't believe in congregational supremacy that mad people, you can see uh, the level of abnormality, you can see uh, the level of abnormality When a person comes into the mosque and they place a coat on his head, the Pope looking right and left in the, in the mosque of Allah, what is the God doing there? That shows the level of abnormality in their attitude, their mind in tear. They are not believers, they are not Muslims, they are not religious people. Abẹ́rẹ́ àwọn ní ìjọ Sufi ẹjọ́ èṣù náà ní torí súnbẹ̀ sí lórí ayé àdébí Muhammad àwọn èyí gbígbọ́ àṣírí kà nínú ìwé òfin ọlọ́run. At the sake of the sufficient, I said to ensure that the people who are mad, I said to ensure there was nothing like this during the lifetime of Muhammad. Ẹgbẹ́ ìdíjọ́ kó kí n tó máa kọjá lọ. Mọ́ṣálá. Ẹni tó ń bọ̀ wá sí náà ní mọ́ṣáláṣí, ó wá wúláwà ní sórí ó wá kọ́tẹ́ẹ̀tì bíi ibi ọgọ́rùn-ún márùn-ún okùn sọ́run ó wá gbé dòdò tí a máa dòdò dàárọ̀ yọ ọ́ máa lù ó wá gbé kọ́pá ń bọ̀ mọ́sálásí ó wá wọnú mọ́sálásí náà lè kú ṣé yóò lùlù fọlọ́ ìlú ni. àní bẹ́ẹ̀ làwọn alẹ́ ẹ̀rí wù ìdí ìrẹ̀lẹ̀ ńlá àwọn ẹ̀ lè kà wọ́n yẹn kẹ́lẹ́ sí i ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ ẹlẹ́yìn mùsùlùmí àgbáyé ẹ̀ má yọ wálẹ̀ ẹ̀ fi wọ́n fún ara yín. are you As the believer of congregational Sufism, there are people in jail. A person coming to the mosque, putting on turban and a poor five hundred rosaries around his neck and he carries a talking drum and enter the mouth with a talking drum. Do you want to drum for Allah to dance? But what, do, what is the meaning of this? I said to you that the mad people, when we are talking about the consensus of the minors, you are, they are all included. I said to you, the consensus of the minors we are talking about is the involvement of the madness bẹ́ẹ̀ni ká wọ́n wá lẹ́kọ̀ọ́ wọ́n wá ń darí má lẹ̀ wájú wọn bẹ́ẹ̀ni ká wọ́n ń darí má lẹ̀ pa pa pa ẹni tí wẹ́rẹ́ tí kí àlùjáde bá wá rọ́ọ̀lù wọ́n wà á kejì láàrin wọn owó máa yẹ wọn gbọ́ gbé oníkàlùkù wọn lójú ẹ dákun ṣe ẹ̀sìn láàrin èyí ni àdúgbò ìlànà oníwù ìdí ẹsẹ̀ lẹ́sìn. They come to, uh, to worship Allah in the mosque and they sit in congregation and they're eating their eggs on the ground. And some of them became delirious, like some of them became delirious, eating people. Do you think these people are, are, are, are saying? They are not saying at all, they are insane. Àwọn kan kó máa ń lọ, gbogbo àwọn wíwá wà lórí. Nígbà tó bẹ́ẹ̀ yẹn ló ń wọ̀nyí, nánà wà nana wà ṣe ẹlẹ́yìn náà ní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ là á pè wá kọ́ bá ó wà lórí andúrọ̀ mi ó tó oríṣi mẹ́jọ níṣẹ́ sí àwọn àwòrán ní wíìdì. I will see them and they carry the drums and they beating drums and they moving here and there but I say this is madness indeed. Ẹni tẹ́ wá yọ wá lẹ̀ pé àwọn èso mùsùlùmí níta wá bá lọ́wọ́ tí ga ó burú jọwọ́ tí wọ́n lọ. Àwọn you say believers of the traditional service they are not Muslims but I say to you, your faith is even worse. Ó dá sẹ́ni ló bá wá pé lọ́pọ̀lọ́. Tó bá nínú ìṣesí bẹ́ẹ̀ láre èèyàn, tí wọ́n lè tẹ̀lé lọ́gbà rẹ́sì bẹ́ẹ̀. Adábẹ́wò èèyàn ló ń dára bàbá tẹ̀lé. I tell you, if you are intelligent, You will not accept such religion. If you should accept such religion. I say to you, you are my endear. Ǹjẹ́ àwọn aládìí sì fi wá burú ju tiwọn lọ rèé o? Ṣé ọmọ bẹ́ẹ̀ ṣe sísọ orí lára wọn yẹn? Ọ̀dẹ́ tẹ̀lé wọn gba ẹrú ẹ̀sìn bẹ́ẹ̀. Àwọn oníwìdí àwọn ní aládìí sì. Àwọn wá jẹ́ omi tútù tí máa ń gbé èèyàn. Àwọn wọn ní mọ́sálásí wọ́ọ́rọ́wọ́ àwọn máa sọ̀rọ̀ wọ láàrin wọn tán ọ̀rọ̀ èèyàn ló kùnà máa fi kọ́ ẹlẹ́kọ̀ọ́ kẹ́mi wá ọlọ́run bá rẹ tó ń yára mi. And the case of Ananias is worse in Gio. You look at them, they are gentle. When they talk to you, you think that they are righteous. When you join them, they will be teaching you man-made revelations. They will not teach you the way of Allah anymore. That means that devilish people. Gbogbo ìbàjẹ́ tó lọ́wọ́ bá kọ̀ àwọn aládìsí kọ́. Gbogbo ìdájọ́ tó lọ́wọ́ bá mú wá kò tí àwọn ọlọ́run wọn mú dájọ́ mi wà lẹ́yìn tó lọ́wọ́ wa. Tí wọ́n wá burú ju tẹ́lifí yìí lọ àbí òburú. And all the simple things that Allah go be the Holy Quran. And his followers you know the it, and they are teaching people things that are in contrast to the words of Allah in the Holy Quran. I say that this is worse indeed. Ọ̀rọ̀ síwájú látẹ̀lé Ọlọ́run. Ọlọ́run wa dúpẹ́ fún ọ. Ìwọ lọ́ba fẹ́ ọ wa láti ìdẹ̀gbẹ́ dèmí. Kíkà tó wá bá ẹ̀dá Ọlọ́run àwọn ẹ̀dá tó ọ̀dá tó ń fún lóúnjẹ, ká tó wá bá wọn sọ̀rọ̀ rẹ̀ adúgbò ẹ̀fọ́ púpọ̀. Our defense of Allah who preserve our life till today to address people, inviting them to the good, for forgive what is wrong, rehearsing to them the words of Allah in the Holy Quran. Àlùkùránì orí kejì tá n bá lọ látọwọ́ ọlọ́run. Níjẹ̀jọ́ abadé àyà one fifty three. Salasa wa kọ̀ọ̀mùsùn náà wà mí àti níjẹ̀jọ́ pẹ̀lú àṣẹ ọba tó ní wá lónìí àwọn abẹ́rẹ́ látòrí àyà one fifty four rọ́bì wa kọ̀ọ̀zúnà làbẹ́ àti pẹ̀lú àṣẹ ọlọ́run ọba wa tó ní wá. Our reading chapter 2 verse 154 of the Holy Quran. بسم الله الرحمن الرحيم ولا تقولوا límọ̀lẹ̀ yòkètà lù fi sẹ̀mílì láyà wá tu báwọn àhàyáwù wàlákin láta ṣòro náà tẹ̀bí. àwọn ẹ̀kọ́ kùránì ló ń wọrin bí o torí ni máa ṣe lè mọ̀ bí a àbẹ́rẹ́ òun ti ń ka kùránì ẹ̀ dẹ̀dẹ̀rẹ̀ ni ọ́ lọ́wọ́ ní kùránì dáadáa. I will not sing, we are not singing with the content of Holy Quran. You see, uh, Holy Quran for be singing. Wàlẹ́tà kúlù ọlọ́ọ̀ni ẹ má máa sọ lọ́rọ̀. Lèmánì Yókítà lúfi sẹ̀bílì láyàmúwájú fún àwọn ẹni tó bá pa sí orí bàálà ojú ọ̀lẹ̀ ṣe tìmí ọlọ́run ẹ má máa sọ lọ́rọ̀ fún wọn pé òkú ni wọn. Allah says, do not say of those who are pure in the way of Allah they are dead. Ẹ rírò èmi tí ń bá ń sọ̀rọ̀ yìí, èmi ti yẹ kú láàyò. Sọ́lá ni tí ó gbé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ dání kò ní kọkú. Ẹni tí ó bá gbé òdodo ọ̀rọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ dání kò ní kọ ẹ̀wọ̀n èyíkéyìí tó lu àgbébá mú wá yóò tẹ lọ́rùn yóò sì gbà á mára torí àyè mi ti lọ. As I'm addressing you here, I do not fear any threat. Whoever want to react to the sharing of people, the words of Allah, will not fear death, will not fear any incarceration. I'm preaching to your sharing to end the pleasure of Allah, the day of resurrection ẹ̀yà ni pé gbogbo ayé ní wò mí báyìí. Pẹ̀lú àṣẹ ọlọ́run. Tó bá sẹ́ndì ẹ̀ jáde mi lórí íńtánẹ́ẹ̀tì. Ẹni wá nífẹ̀ẹ́ sọ̀rọ̀ náà yóò gbọ́. Hmm. Ẹni tí ò nífẹ̀ẹ́ sọ̀rọ̀ wọn bá rẹ̀ tó dá yóò gbọ́. Hmm. Orí ká kó máa rin ọ̀nà táwọn gbàgbé jàǹbá ṣe dé lórí ọ̀rọ̀ ọlọ́run àtọ̀. I will see more. And the voice is broadcast in the internet. You can see up. Those who love Allah will share the message. And those who hate Allah will share the message. They be looking for ways to do the evil. Ọlọ́run ní má bẹ̀rù ìwọ mo ránṣẹ́. Mo ti láwọn òṣìṣẹ́ ṣáájú tiẹ̀ náà tápa wọn. Wọ́n ẹ̀ ṣòkú. Oṣù wọn ní kò padà láàrin àwọn ènìyàn wọn náà. Allah says, do not fear. I sent you as a messenger. Many were the messenger that was sent in the poor They were pure. They were not there. Allah changed their position. Ẹ̀rí ti sọ̀rọ̀ fílẹ̀. Àgbà mú àpá àṣìrànlẹ́wọ̀n. Ọlọ́run má jẹ́ ìwé bá wọn. And they say, leave him alone. One day we shall surely seize him, we shall kill him, or we imprison him. Allah says, do not fear them. Wàlá tàkùlù bimani yukitalu fi sẹbili láyé àmúwájú ẹ má máa sọ fáwọn tí mo gbéṣẹ́ mi lé lọ́wọ́ iṣẹ́ ọlọ́ni ń gbé yìí ọ̀rọ̀ ń tẹnu mi jáde mi kọ́ ìgbẹ́gbẹ́ tó tó bẹ́ẹ̀. Do not say of those who are saints with the nation of Allah those who are pure in the way of Allah they are there. I'm revealing to you the message from Allah. I do not have the intelligence to explain to you like this. It is from Allah. Ọlọ́run ni ẹ má máa sọ lọ́rọ̀. Lẹ́ni tó bá kú ẹ̀yìn bá pa. Ṣé ojú ọ̀nà ẹ̀sìn tèmi ọlọ́run lórí pé ìjagun ẹ̀sìn? Ìjagun ẹ̀sìn òun ni ká máa kọ̀ fẹ́yìn èèyàn níbi ìbàjẹ́ ọwọ́ yín. Ìjagun ẹ̀sìn ni ká máa bòdodo ọlọ́run bá hàn yín níbi tẹ́ ìbàjẹ́ dé wájú do blessing, say of those who are slain in the way of Allah, they are dead. This is the people talking to you. What Allah is forbidding in the Holy Quran, what they have been lawful, and they are striving in the cause of the law. This is the jihad. Ó dàbí dáhùn ní ìbá yìí wa. Ẹni tó jáde tó kọ́lé kìíní. Olè náà ní í yà ó kọ́lé kejì. Iṣẹ́ olè náà ní í ṣe ó kọ́lé kẹta ìwọ wá gbọ́ wá rìn súnmọ́ àwọn wá ń ṣe wá àti gbogbo lè sun àwọn lè dá bẹ́ẹ̀ mi rẹ̀ bá wá folè lẹ̀ ọ̀rẹ́ ní mú ọ ní àbọ̀tá bó bá wá mọ lóta kí ní mọ̀ wá láti fi ṣe ọ́ lókù rẹ̀ yóò máa wá yóò máa wá láti fi jàmbá ṣe ọ́ lò bí mo ṣe rí sáà gbogbo àgbáńdá yóò máa lò. Person will be committing robbery and stealing, impute one out, impute the second out and you move closer to Him, telling Him, and that does not love stealing and robbery. If that person intends to continue in that way, will you take you as his friend? It will not take you as friend. It will take you as an enemy. It will be looking for a way to kill you or to do you evil. That is the way I stand in the presence of these people. Ẹni tí ń bá ń fi òdodo ọ̀rọ̀ mi hàn ayé. àwọn ayé wọn wọn náà ti pani. ẹni tí bá ń fi òótọ́ mi ti fi àwọn èèyàn wọ̀nyí wọ́n mọ̀ wọn náà ti fi sùn mi. torí pé ayé òfòdodo gbọ́ ẹni tí ó lè dúró láàrin wọn láti máa sọ òdodo ló ti yàn kú láàyò. wọ́n will become enemies of these people. When you are teaching them the word of Allah, they will take you as enemy, looking for way to kill you. If you want to react to the sharing of people, content of the revelation of Allah, you should be ready for anything. Ẹ̀rọ anígbélórí yìí, Ọlọ́run ti fún àwa ìjọ àlẹ́nu Muhammad ní kìlọ̀ ní. Ẹ̀rẹ́ ìjọ olúwaṣẹ́ wa wájú mi yìí. Àárín inú oyin tí ó máa sọ nínú ọkàn lónìí, ní tí bàbá ilé ìwé ọmọdé pa á ọlọ́run já ó pa mí ikú mi bá ń bẹ lọ́wọ́ wọn. ọlọ́run ẹ̀yẹ má máa sọ bẹ́ẹ̀. pẹ́ni tí ń bá jagun sójú ọ̀nà ìtọ́lọ́ ọ̀gá lórí ọ̀dọ̀ lórí ìfiòdodo ha ayé pé wọ́n ó pa òkú ni ẹni gómìnà ẹ̀ máa sọ yẹn lẹ́nu tí. And ah, you may be thinking as you sit in congregation, this man as he talking like this, he will be killed. And this is the warning to you. Do not say they will be killed. They cannot kill them. They are not dead. Ẹ̀rí ọ̀rá ṣe yóò ti rìn dènà. Wọ́n ń dẹ́nu mẹ́ta ilé ìgbà wà nínú òwò ilẹ̀ yìí. Ó ti rìn dènà. Níbi táwọn tọ́jú tiwa gan ò tó. Níbi tẹ́tí tiwa ò gbọ́ ìbẹ̀rẹ̀ tí ń gbọ́ ọ̀rọ̀ wa tá à ń sọ. I will see your sermon has gone far and wide across the kingdom ọlọ́run lẹ́nu tí ń bá ń jagun sójú ọ̀nà àtìmí ọlọ́run ẹni ń bò lórí ọ̀rọ̀ náà hàn ayé nù kì í ṣogun ọba kì í ṣogun àdá ẹni tó fẹ́ kó dodo hàn ó fẹ́ kọ̀fẹ́ni tí ń ṣèbàjẹ́ kó fi bàjẹ́ ọwọ́ rẹ̀ lẹ̀ ó dẹ̀ fẹ́ máa fi iṣẹ́ ẹni máa fi kó àwọn èèyàn tó ní bàjẹ́ lọ́wọ́. Whoever wants to take the light of Allah to perfection want to make the people of the world to know the truth of Allah and the Holy Quran in the scriptures of Allah. You want to let them know what Allah has made love, what He has made unlawful, and you want to warn against what has doing in wrong. Ó sọ̀rọ̀ kan kọjá lọ nílé ìwàásù látọwọ́ Ọlọ́run. Kébi fún ọ̀rọ̀ yìí. Mo ní àwọn àjọba wa tẹ́ wò yìí. Mo ní ẹ ilé iṣẹ́ ọtí bó ṣe gbọ̀rẹ̀gẹ̀ jíjẹ ní nàìjíríà kíjọba kó wá débẹ̀ lónìí kó wá ní gbogbo iléeṣẹ́ tí òun ò fẹ́ mọ́. mo ní ẹ iye oṣù tí ó lò lórí ìjọba tó fi fìdí ẹ̀rẹ́ mi. I said to you sure we have many bureaus in Nigeria today. If the government, if anyone at end of affair should say they should close all the bureaus, how many days will we remain there before it is removed? bó ṣe gbọ̀rọ̀ gẹ̀dígẹ̀ nàìjíríà kíjọba kò dìde ẹlẹ lórí lórí adébútú òfin kankan lórí ọ̀rọ̀ bàbá àjẹbù ó káàsù gbẹgbẹ ẹmu gbèsè lé ẹsọ yéésù tí ó lò lórí ìjọba náà. I could see uh, the place where people can go. There are many places in Nigeria to pray. If the government should say Adebutu should close all the gambling places, at what how many days will that person remain in that position before he's removed? Ó lè rọ àwọn òtẹ́ẹ̀lì dankandankan tó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ lọ Èkó hòtẹ́ẹ̀lì, ẹ lọ orí omi lájà kíjọba kan wá dìde ńlẹ̀ sẹ́nu báwọn ọlọ́lá ayé náà ló ń ṣèbàjẹ́ ńbẹ̀ kíjọba kan wá délé lóko wá ní ẹ̀ka káṣí ogun ẹbí wo òfẹ́ mọ́ ẹ̀ṣọ́ yéésù tí ó lò lórí ìjọba náà. I see how many hotels we have Nigeria today, like the hotel. There are many hotels in Ajah. If the government should say they should destroy all the hotels, how many days will they remain in their position before they are removed? ìbàjẹ́ ti gbilẹ̀ nàìjíríà kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá tó dìde lóde láti máa kọ̀ fún wọn níbi ìbàjẹ́, ikú náà máa rò sí àbí dáadáa. I can see corruption as the pervaded of the places in Nigeria today. To consider if you if anyone is rich to forbid all these evils, to be thinking evil about him. ọlọ́wọ́ ń bá wa ìlú alẹ́ Muhammad lófin àwọn àjọ olúwa ń kí ẹ̀ fún wa ó ní ẹ má máa sọ pé ní ẹgbẹ́ kú sójú ogun tèmi ọlọ́run ẹ̀yin ẹ má máa pè é lókù àwọn aláìmọ̀kan máa sọ bẹ́ẹ̀ ọlọ́run báwò rárá kì í sòkù olùrẹ́mi kí ló sọ rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ní tí ó sọ lórí rẹ̀ padà òdodo èmi ọlọ́run ti fi hàn ayé náà ló sọ lórí rẹ̀. Alasẹ́yà do not say of those who are slain in the cause of Allah. Those who are slain in the way of Allah, they are dead. Alasẹ́yà, they are not dead, they are living the truth that proclaiming to the hearing of people who make them to be living àmọ́ nígbà tí àkókò rẹ̀ tó láàrin yín kò sí nípò padà ntí mo rán ọtí jẹ ó yá kó láàrin wọn máa bọ̀. àrí àwùrù máa bọ̀ wá dolo rẹ̀ padà. òfin àtàṣà ibi tí mo gbé ní ọlọ́wọ́ bí mo ṣe gbé olórí ọlọ́wọ́ ọtí ṣàlàyé báyé ó wá máa bọ̀ padà. láàyè mi tó ọ̀tí náà máa. When such person is pure in the way of Allah, Allah is not dead, is living, achieve his position, a blessing where will be provided. Allah will be providing for him the sustenance, will not die anymore. Ọlọ́run ni mo dàrú mọ́ mo dàrú mọ́ wọn lójú kàbí ìṣẹ̀lẹ̀. Ó lè tó jẹ́ kó wá rú wọn lójú. Gbàtẹ́mi rẹ̀ bọ́ pé ha lágbẹ́já mà ti kú ẹ̀yin náà wò nílẹ̀ báyìí àti yọ tó jẹ́ ẹ̀mí kò lára rẹ̀ ẹ̀yin náà wà wò nílẹ̀ ẹ̀jú pé kò fún ni ẹ wá tẹ́lẹ̀ ẹsẹ̀ mẹ́fà ẹ̀yin náà lẹ bò ó ẹ̀yin náà lẹ wá ẹ̀pẹ̀ bò ó èyí ká fún wa padà nígbà lágbẹ́já ni ó mà ti kú lánàá kódà ní ìjẹta ló bá ti lọ sìnkú rẹ̀ ọlọ́ọ̀ni wà láàkín ṣùgbọ́n mo dàárú máa yín lójú ni látàṣòrú nà ò jẹ́ kó yé eyín pé kì í jẹ́ kí ẹ mọ̀ pé òkú kọ́ lọ́dọ̀ ìwé ọlọ́run tó padà wá bá. I can see her where is he? You could see the dead body on the ground as you are monitoring and you see her, you dear, as his fears and you bury him in your own princess is buried and you think is there a lesson that has brought confusion to you to do not pursue that he is living Allah has already changed his position the living soul in him has been taken away. látàṣọrúnà ò jẹ́ orí orí ò jẹ́ ká mà kí wọ́n lọ bí nígbà tí lè gbẹ̀mí mi lórí ilẹ̀ hmm. tẹ́ ẹ ti fàárù tẹ gbẹ́lẹ̀ tẹ bòómà tó wá jẹrà gbogbo ẹran ara rẹ̀ gbogbo awọ ara rẹ̀ kòkòrò jẹ gbogbo ẹ̀ ó wá fún egun ara rẹ̀ nìkan ẹ̀ ṣe wá nígbà tó kù ni àmọ́ lọ́dọ̀ èmi tí mo ní èmi ò sọ́dọ̀ kú olùdẹ̀ mo sọ́dọ̀ kú. Alẹ́sẹ̀wà you do not pursue that is not there is living as sure carry him to the graveyard and you bury him and the, the microbes in the flesh. I can see you. You can perceive it yourself. But I say, you do not know. Allah has already turned him to the living. Apari Aya 154. fifty four. Látọ̀ ọlọ́run. Aya Khomsu wa Khomsu na wa mi àti. Aya one fifty Ẹ wá rí aya yìí. Olùlọ́wọ́ mi jábà tí gbogbo àwọn àbá àti ń ṣe yálà bí. Gbogbo àwọn àbá àti ń yẹsẹ́ wò. Gbogbo àwọn àbá àti ń tẹyàn rìn. Gbogbo àwọn àbá àti ń wo àwo. Àbá àti ń wo pákẹ́rẹ́. Àbá àti ń wo àtẹ́lẹwọ́. Èyí tó pera rẹ̀ ní alágbára omi. Ọlọ́wọ́ á fi ọ̀rọ̀ yìí jábà tí wọn. Ó fi yẹ̀yẹ́ wọn. Bólúsọ bẹ́ẹ̀ tẹ̀ bá ń wádìí láìké lálejò. Ibi ni ẹ wá kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọba yìí ṣe. Ẹ má bẹ̀rẹ̀ ní àwọn àbá ìròyìn wọ̀nyí. I will read chapter two verse one fifty five of the Holy Quran where Allah condemns totally those who engage in mysticism, those who define by signs, those who define by mirror, those who define by palm, those who claim they have the power of water. But I said for sure, when you come here, you should join us so that you know how to worship your Lord with sincere devotion. Ọ̀rọ̀ ọba nìkan ni òládẹ́wò. Tẹ̀bí èèmà. Àmọ́ ọba ọba nìkan òun ni òládẹ́wò tí ó bà. Ọlọ́ ọba ẹyọ kan ṣe nì, òun òládẹ́wò tí ó kàn án lọ́wọ́. Gbogbo ló wá dá lẹ́gbẹ̀ẹ́ apáta àdáwò tiẹ̀ bá. Wọ́n á ní ìgbà àti àkókò fádáwò ẹnìkọ̀ọ̀kan máa wọlé ìtọ̀ bó ṣe kọ́ ni lórí. I said to you, only Allah alone cannot be touched with fire. Only Allah alone cannot be tested. But I said to you, all things created by Allah, Allah created them with their own trial. They shall surely be tested at the appointed time of Allah àwọn àbá nàìjíríà bí a mọ̀ bẹ́ẹ̀ àwọn pásọ nàìjíríà bí a mọ̀ bẹ́ẹ̀ àwọn wòlíì nàìjíríà bí a mọ̀ bẹ́ẹ̀ wọ́n gbé ọ̀rọ̀ àdánwò ọlọ́run wọ́n gbé kọ́ orí àwọn ayé wọ́n gbé kọ́ orí àwọn èèyàn wọ́n gbé kọ́ orí àwọn àyà wọ́n gbé kọ́ orí àwọn àgbàlagbà. Nigerian manners, they do not allow us to know that all trials are from Allah. Nigerian pastors They do not allow us to know that all trials are from Allah. They say the trials, they come from the witches and the wizards, mothers of the tertiary and fathers of the tertiary. They are the predicament, they are behind the predicament of some people. Pé àwọn ayé ó dá ta láyé. Pé àwọn ayé ó dá ta láyé ọlọ́wọ́ bá fún ara rẹ̀ láyé. jọ́yà láyà òtún lábàjá. ó kìrìyèsí ayé kalẹ̀ láti ìgbà tí ó pilẹ̀ àtìgbà tí ó dókè. èèyàn kọ́ láyé ọlọ́wọ́ fún ara rẹ̀ láyé. ó kìrìyèsí ayé kalẹ̀ fún ara rẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀. I can see When you claim hmm. there are some witches, there are some wizards, there are some founders of the racial half, mothers of the racial half who has the power to do things, but I say to you, the owner of the world is Allah. Allah created the world and has power over the world he created. Ó dá ẹ̀mí èèyàn kọ́ láyé táwọn ń tọ́ka sí. Ta ló lè sọ ọ́nà àwọn èèyàn tọ́lọ̀ ń dá sórí ilẹ̀? tó sọ ìgbà àti àkókò tílẹ̀ fi ń ṣú bílẹ̀ ṣe ń mọ́ bílẹ̀ ṣe ń ṣú ká aláyé ò tó lè sọ fún wa ẹni lè sọ fún rẹ̀ kò náà lọ́wọ́ àbá tó kiri ó tàyé. I say for sure, there is no power, in witches, in wizardry, there is no power of the fathers of the realm or mothers of the realm. But I said to you, all power belongs to Allah who can tell us how Allah alternates the day with the night, how Allah alternates the night with the day, how Allah makes the sun to rise, how Allah makes the sun to go away. I say to you, who is the one that can say this? There is no one that has the power to do this except Allah. Kò sáyé kan bì kan, ẹ̀rọ ìlàyé, èrò ló máa bá ṣẹ̀ṣẹ̀ wá òun ló mọ bọ́ọ̀lù ṣe ń wá òun ló mọ bọ́ọ̀sán ṣe ń lọ òun sì mọ bọ́ọ̀lù ṣe ń lọ. Only Allah alone is the one that has control over the world because he has the power to make the sun to rise. He has the power to make the sun to set. I have the power to alternate the day with the night. He has the power to alternate the night with the day. Only Allah can do this. Only Allah is the, the Lord of power nínú ọ̀rọ̀ wọn tó ń sọ wọn á ní àwọn àgbàlagbà ó lè dá béèrè lọ́wọ́ ara wa gan àbí lọ́wọ́ àwọn tó ń sọ ta lẹni tó ṣàgbà ọlọ́run ọlọ́run lọ́ba àgbàlagbà ó lè ní ilé kéèsì lókè. Who have the power? Who is the elder above Allah? Allah alone is the eldest of all beings at law, they did not have the meeting, they did not have any end. Ẹni gbé ní ọ̀rọ̀ tó lọ làwọn náà ń bá wọn lọ. Ní ayé ọ̀n ọlọ́run láyé. Kí àwọn àgbàlagbà ọlọ́run lè. Ṣé ẹni sàgbà ọlọ́run sí? Kò sẹ́ni olóbi tán ọlọ́run. Àwọn ńláńdá. Torí abá ń bẹ̀ ni a sì fi lẹ́gbẹ̀ẹ́ náà. I will see you. Those who call. The powerful people around the world, they are not powerful. Only Allah alone has the power over the world. Only Allah alone is the eldest, the one who created the world. We make him there, we shall surely leave him there. Àwọn àgbẹ̀gbọ́lò méjì kan kú ọ̀rọ̀ wọn, wọ́n láwọn àjẹ́ àtàwọn oṣó. Èyí táwọn yìí náà ó nítumọ̀ ẹni tó bá ní àwọn àjẹ́ èmi ò lérò ń bẹ tó orúkọ rẹ̀ tí ò ní dáhùn. bàbá ọ̀rọ̀ mi jẹ́ dákẹ́jẹ́ o níjọ́sá bí ọwọ́ ọ̀dà ọ̀dàkọ rẹ̀ má fọ́ lóko bàbá kí ọ̀rọ̀ wá ń jẹ́ àbọ̀ ọ̀jẹ́ ọ̀dà àbọ̀ ọ̀dà kò sájẹ́. ọlọ́gbọ́n. I saw some shoe. Alhamdulillah. There is a efficacy of the power of the witches and wizardry. That I said to sure, there is a efficacy in the power of the witches and the wizards. Ó dàtà ló ṣọ́gàn kò ṣoṣo. Ó dàtà ló ń bẹ lórí ilẹ̀ lẹ́dẹ̀ èèyàn tí ò ní sọ lórí ilẹ̀ kókó kú mẹ́. Ẹ̀sẹ̀ nínú ní ìbá so. Ọjọ́ ilé ìyè. Bàbá ìyá ọmọ mi. I said to ensure there is no efficacy in the power of the witches and there is no efficacy in the power of the wizards. Wizardry is nothing. Witchcraft is nothing. There is no power in sorcery. Only Allah alone has power nínú àwọn èdè èèyàn. kò sí. tó o bá ti jẹ́ ìdáwọ́ lọ́wọ́ ọ̀ sọ. kódà iṣẹ́ tó ní ìtumọ̀ náà wà. bọ́ọ̀ bá ṣe ọpẹrẹsẹ̀ fún ọ. bọ́ọ̀ bá ti ṣó àyà dọ́tọ̀ ló ní balẹ̀. àgọ́ tó máa bèrè pé ṣó ti ṣó. ẹ̀rù tó wá dà. kábí náà ń lè lọ. Passing wind is natural and dear. It is part of earth onáfi bíbélì yìí kó alómi ọbẹ̀ àwa náà máa sá kídókídó wọn wà ní ọmọ lórí wa ah, àyà ti pé ara rẹ tán ẹni ọba pé ara rẹ ẹ dàpọ̀ ṣé òòyẹ ní òdòlé àbá ṣé òdòlé alágbègbè amóyè ṣé bẹsẹ rẹ nìyó bẹ wọn lè ti pé ara rẹ tán ẹ lábí ìdíjú ọ̀rọ̀ ẹ yìí náà wọ ó yẹ ká máa kó bọ ẹ lọrùn náà máa wọ ẹ lọ ní. sọ̀rọ̀ bí wọ́n yé èèyàn. sure with these words. They say, witches and the wizard that are behind your predicament, they have already distributed part of your body. But how will you get to the house of the miner when your part of the body has been distributed? You have been deceived. I said to you, you are foolish indeed to believe in this. Àwọn bàbá wa Aláàdì Muhammadu Jaabu. Ọ̀rọ̀ ni àwọn wa nìyí. Wọ́n máa kọrin kan lójú ayé wọn wọ́n ní gbúrọ́gbúrọ́ ọjà òru wọ́n gbúrọ́gbúrọ́ irọ́ ọjà. Wọ́n gbúrọ́gbúrọ́ irọ́ ọjà òru wọ́n gbúrọ́gbúrọ́ irọ́ ọjà. Àwọn akẹ̀sí wọn kò fi ẹ̀sìn wọ́n gbúrọ́gbúrọ́ irọ́ ọjà. àwòrán ni. Àmín. Èyí tó ga jùlọ nínú ọgbà àlùjẹ́ náà ọlọ́pàá àdúró sílẹ̀. Alhamdulillah. I see our father used to say, the liars, they were telling lies, but the lies were uncovered. Mm. They accept the religion of our Lord, but they do not accept the laws of our Lord àwọn ọlọ́tẹ̀ ti dè mọ́lẹ̀ láì máa yọ ọdún. Hmm. Bàbá wa ń gbé bàbá wa dìde láàrin wọn. Olórí sọ ní òkúrọ́ tẹ́lẹ̀ máa tu. Orí náà bá rú tún máa fún máa fi òbí dáadáa lò. Àwọn ẹlẹ́jẹ̀ pé ju wọn dà bí kò sáyé. Ṣé olúwa bẹ́ẹ̀ kò ṣe èèyàn? Ọmọ mi kan ní lọ. Alhamdulillah. The life that already shot for many years. Allah said, Our Father, to appointed the receiver. I, I already opened our eyes. We know there is no efficacy in the power of the witches and the wizards. Only Allah alone has power over everything. Àbíkọ̀ ọba bẹ́ẹ̀ sí náà, arábìnrin mi, tí ọba bẹ́ẹ̀ lọ́wọ́ ọba rẹ̀ sí lórí àmì arákùnrin mi sùmọ́tì jáde mọ́mìnù ni wọ́n máa bọ̀ wá. Kílómítà twenty three Ìbàdàn express road ní Màwé. Ibẹ̀ ni wọ́n máa wá sí lọ́wọ́ bá rẹ̀. Ọ̀rọ̀ àwọn ìjọ dẹ̀dẹ̀rẹ̀ tó kù ara wọn náà sì wọ́n sí lọ́wọ́ bá. My promise. If you want to worship Allah with sincere devotion, devotion, you should come to tomorrow, night, my sisters. If you want to worship and learn with sincere devotion, come to Sumerat. You see many sects on the surface of the earth today, they are not worshiping Allah, they are worshiping themselves. Olùmọ̀ wa sọ̀rọ̀ bí àwọn náà ń wérò, àáwòrò, àwa kébìrì ni, lónìí ló là wá tí ó sì lọ. Báyọ̀ ní ìwà wérò, àní gbé sí gbangba ta, tó máa ṣe wá àti bá ṣe. Ọ̀sán gbé wá àti jáde sí gbangba ta lóyè àwọn tó wá rí ìpè jẹ́ múmi ni àwọn àti kèbèrè pẹ̀lú wọn ọlọ́wọ́ lẹ́yìn kèbèrè mo ó ràn yín dànù ẹ̀rí múmi ni yóò ṣẹ́kù lẹ́yìn rẹ̀ ló fi ku Abubakar Umaru Usmanu ẹ̀rí náà yóò sara wọn. I can see you. They say they're looking for people. The I said to you, we're looking for people, the believers. We're not looking for the unbelievers. Prophet Muhammad, when Allah sent it for, as a messenger, the exactly public Simon inviting people to the group of people to strong. I could see the believer, the trainer, it says, are unbelievers also. But Allah just awake the unbelievers. It remained with him. Abu Bakr, Umar, I said to you, say Imam Ali was not among them. Ẹ̀rọ ara gbọ́ Kùránì. Aya one fifty five sura Bubakura. Ọlọ́ni wà lánàbùlù wà nàkú mi ṣe yìí. Nínà lọ́kọ́ òfì. Wà lẹ́jọ́ wà nákìsí mí làwọn wá yìí wala anfusi wazamaroti wabashiri zobirina tẹbíyò lọfà. ẹ̀rọ̀yẹ ń dọ́nà ọba kàkàlẹ̀ fún àwa ìbéèrè ọmọ ádámà kó wọ́n máa fi dá wa wò àdánwò àtọ̀dọ̀ ọlọ́run àwọn àbá wọ̀nyí àwọn wòlíì wọ̀nyí ọwọ́ agbèka orí àwọn ayé wọ́n agbèka orí àwọn àgbàlagbà láti fi máa gba nǹkan lọ́wọ́ wọn náà. Adventure what I have mentioned is things that we use as trials on people. They can the malice. They do not allow us to know this. And they say all the trials, they are from the witches, the wizards, the mountains of the terrestrial and fathers of terrestrial realm. Ọ̀gá tó kọ àdánwò lé lórí òun ló sọ̀rọ̀ yìí. Owó wa aládánwò tí ó bá. Àmọ́ àdánwò lórí àwa ẹ̀dọ́ èèyàn. Ó kọ lórí ẹranko. Ó kọ lórí ẹja. Ó kọ lórí egbò afàyàfà. Ó kọ lórí kòkòrò gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ló kó àdánwò tiẹ̀ ó dà ọkọ lórí igi igbó. Allah has already informed us the trial that will befall us as a creature. No trial will touch And Allah. Allah has already written the trials for humans, for the trees, for the animals, for the birds, for the insects. Mọ̀ bá wá lè gba àdéhùn ọlọ́ọ̀bá yìí mọ́ra ọ̀ọ́dúnrún ọba rẹ̀ sí i. If you cannot accept the trials from Allah, you will not be able to worship Allah sincerely. Tó o bá lè farada àdéhùn ọlọ́wọ́ bá rẹ, ọ̀rẹ́ ojú rẹ ọlọ́wọ́ bá rẹ ṣe. If you cannot be patient in the face of trial of Allah, you will not end the pleasure of your Lord. Ọba wá sí àdéhùn àbá ọgbọ́n ṣe kọ́ If you worship Allah, the trial will come as a written for you. Bàbá bàbá bàbá rẹ̀ lè láìsí àdáwò wà bá òṣìkọ́ rẹ̀ mú. If you do not worship Allah, the trial will come as a written for you and the book of destiny. Kọ́kú máa wá sí lọ́ọ̀bá rẹ̀ pẹ̀lú àdánwò ara rẹ̀ tó sàǹfààní fún ọ. Wọ́n máa jí ìyàwó méjì. I should be worshiping Allah with the trials on you. That will be better for you so that we will not be doubly punished by Allah. Ọ̀rọ̀ ìlú lẹ́nu ti wá. Ẹnu ọlọ́run bá wa lọ̀rọ̀ ti lò. Ó ní wà láyé búlù wà lẹ́kùn bí ṣe yìí. Ó ní wọ́n máa bàdánwò bá a rí. Bí ṣe yìí pẹ̀lú gbogbo nǹkan àwọn nǹkan oríṣiríṣi ni ó máa mú wá fi bá ayé ládánwò kẹ́bà lè mọ̀ pé ẹlẹ́nìkan tó yẹ kẹ́ ẹ sìn kẹ́bà lè mọ̀ pé ẹlẹ́nìkan tó yẹ kẹ́ ẹ tẹ̀lé òfin àtàṣẹ rẹ̀. kẹ́bà rò bí mo kàn kó yíyá rẹ̀ lórí ilẹ̀ lásán wọ́n máa má dẹ́rù wá bá yí kẹ́bà lè mọ̀ mí lọ́wọ́ ọba tó dá ayé sùn. alẹ́sẹ̀ sátẹ́lẹ̀ òṣàṣọ́ lè tẹ́sí with many things so that you may recognize Allah as your Lord so that you may observe the laws of your law, you shall surely be tested, and I will be tried upon you. Ẹ̀rí tọ́lọ̀ ń máa tọ́ka sí ládẹ́wò yìí, ayékọ́lé ògùn wa. Ntọ́lọ̀ ọba wa bẹ́ máa tọ́ka sí ládẹ́wò lórí wa yìí, àwọn àgbàlagbà kọ́ ló fi bá ọ. Tọ́lọ̀ àgbàlagbà náà ń ṣe yìí, àdáwò tí wọ́n ń bá wọn. Àwọn tẹ́ ẹ pè láyé, àdáwò tí wọ́n ń bá wọn. Àwọn tẹ́ ẹ pè lóṣè, àdáwò tí wọ́n ń bá wọn. Àwọn tẹ́ ẹ pè lájẹ, àdáwò tí wọ́n ń bá wọn. All these prayers, they are not from the witches, they are from Allah. They are not from the wizard, they are from Allah. They are not with the father of the nation realm. They are not with the mother of the nation realm. Because Allah had already written for them their own trial. Witches, they have their trial from Allah. The wizards, they have their trial from Allah. Mothers and the fathers, they have their trial from Allah. The elder people, you claim to have power. They have the time of trials from Allah wọ́n máa dá yín pẹ̀lú àwọn nǹkan oríṣiríṣi èyí tẹ́ fẹ̀mí sí èyí tẹ́ ẹ̀rọ kan pé yóò wáyé ládàáwò òbí bá ọ nígbà tó rù. Allah says, suddenly we shall surely test you with many things, things you do not perceive, things you do not expect will surely befall you. Nínú àlàkọ́ ọ̀fì, nínú àdáwò mi ni ìbẹ̀rù wà, nínú àdáwò mi ni ìpayà wà ẹ̀wọ̀n ayé àdánwò mi èyí náà mo fi lé lọ́wọ́ ìbẹ̀rù tí ń sọ yìí ara yín náà yóò ti wá jáde wá. Oúnjẹ mi ò kì í ṣe ọba mi ìyàwó mi ṣe. Aládáwò mi, èyí ṣe fi bá yín lára yín náà ni ó ti máa mú un jáde. Allah says, we shall surely test you with many things of fear. The fear that Allah will bring to you as a trial will surely emanate from you. Ó dà bí báwo? Ìyàwó rẹ̀ lórí àlè ogun fún ọ. Ẹ wọ́n ń bí màá lé jọ. Ọmọ òtí wa dàgbà ẹ̀ ń tọ̀. Ẹ̀ ń náwó lé lórí. Gbàgbọ́ wa ni wọ́n dàgbà ládùúgbò àwọn akáǹgì ara wọn jọ. Nílẹ̀ bá wá sún ọmọ fọ́lẹ́kùn lórí. Yóò wá mú ìpayà àti ìbẹ̀rù bẹ́ẹ̀ yàrá àdúgbò pé àmàlẹ́ sùn lóye lóye nígbà kó máa jáde máa kalẹ̀ fún wọn ẹ máa sọ táyà sádùúgbò ọmọ àwòrán ètò bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ alára yín náà mo ti mú àdáwò jáde wá bá yín. sí wa, your wire are illegitimate children for sure and you are taking care of them and now they are already grown up they count themselves as robbers and they are disturbing you disturbing your house and your house. Conflash every now and then that will bring fear to you. Ṣebí mo kọ̀ fún yín níbi ìsìná? Kí ẹ má ṣe ìsìná ẹlẹ́ẹ̀nígbà. Ọmọ tó wá bá lò. Ìjọba náà lọ bá sọ ló bá lóyún ló bá wọ ọtí ní orí ọmọ ló bá fọmọ alẹ̀. Ó foyún lẹ́kùnṣẹ́. Ọmọ wa dàgbà ó wá fi ìlera ó fi tó ma. Ìjọba wa ń dáná ọmọ ọmọ ọmọ rẹ tó ọmọ rẹ náà ní o kan bí bàbá olóyè rẹ̀ tí wọn ò gbà tán bínú lọ wọ́n ti wá dolówó gbé kàṣọ náà wọ́n dàbí wá pàdé ẹ̀rẹ́ ló bu ọgbà. ó yí ọgbà ó yí ọjà ó lẹ pa ọba yíyá nù. ọ̀ọ́dún màtí sí ọwọ́ rẹ náà lọ jù lọ. You impregnated the women you put at a value way and you do not accept the responsibility for the pregnancy and you rejected her and you ran away. Afterward, they became rich and could One day, your child has become a, a member of the gang of robbers and they attack you and commanded his own gang to shoot you. That is the consequence of what you did in wrong. من الخوف ìbẹ̀rù àti páyà àdánwò àtọ̀dọ̀ mi. mo rí bẹ́ẹ̀ yìí ìran wọ̀nyí ẹ̀yẹ èèyàn wọ̀nyí ẹ̀rí tèmi ọlọ́run ń wọ́n ń balẹ̀ lóore. kan ṣe géèjì ọ̀dẹ̀ bí àwọn kọ́kọ́rọ́ olówó rẹ̀ ajá. wọ́n náà ní balẹ̀ o ọlọ́wọ́ ni mo fẹ́ mú bàyà wá bá ọ. láti ilé àyà rẹ wá rẹ ká ìgbà rẹ gan bí wọn ní sí ẹmí ẹran ọwọ́ rẹ nígbà àti pépà ó ní mo àfin ní ìṣẹ́jú márùn bàbá tí a bá lọ́ra akèrèdà ìgbà yìí àti ìbẹ̀rù tí ń bẹ lára rẹ bí kẹ́mi ìlú ta rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́dọ́ mi ìlú òde ta sọ ní ìgbà yìí àti ìbẹ̀rù lókè bàbá àti ìṣèwé ìlú Wa bá wọn. when you do not worship Allah, Allah will bring trial upon you, they try to fear. will here you are the rich. You build house with gates. I will see you have gun in your home. I could see in the middle of the night they will come and knock at your door. When you hear the knocking of the door in three o'clock in the middle of night, you say, Who is there? And the robber said, Who do you think will knock at the door at this particular hour? Then you see her. Uh, they said to you, we give you five minutes. You make the poor. If you do not want us to meet you there, make the coffee. Látara àbẹ̀wò tí ń jẹ lára rẹ̀, ọ̀rọ̀ àlọ́bí ìyàwó rẹ̀ wà tọ́ ọ̀jì wọn pẹ́pẹ́, àwọn ló ti wọlé o. Sọ ọ̀gá ti kó ìbẹ̀rù sínú dáyà tiwọn náà. Wọ́n máa wọlé pé bàbá dáàbì ọ̀gbìn àwọn àṣà sí, àyàmọ̀ àlọ́lé ìgbẹ́. Àmọ̀ àlọ́lé ìgbẹ́ bọ́ọ̀ máa gbọ́dọ̀ máa ṣe kí kí kí kí. ọ̀yà bá ń kíákíá. fún ara pẹ̀lú ìbẹ̀rù gbójú ara rẹ náà bí sí lẹ́kọ̀ọ́ ṣé ọmọ yẹn kọ́kọ́rọ́ kan tì mọ́ rẹ. alẹ́ ni ọlọ́run èdè sí yín ní sẹ́. ìbẹ̀rù gbójú náà bí dìde nílẹ̀ pẹ̀lú ẹ̀bẹ̀rù yàrá. ọ̀wà sí kéèjì kí ni ọ̀ sí kéèjì ọ̀wà lórí ẹ̀ wọlé. àwọn àwọlé wọn máa wulẹ̀ rárá ọlọ́mọ lọ́wọ́ rẹ wà. a ní ìlówó lọ́wọ́ wọ́n lówó lọ́wọ́ ó ní abáńkì wọn lọ́lù. fúnra rẹ lọ́wọ́ máa jẹ́ wọ́n bí ẹni báńkì sí. Wọ́n bá fẹ́ máa parọ́ ìyàwó mi bàbá alágbádá lábẹ́ bẹ́ẹ̀dì tí wọ́n bá ní ọ̀nà ilé ìgbẹ́ ni. Ilé ìgbẹ́ láti máa o. Ẹjẹ́ wọn bí ọkọ̀ wọ́n sí lánàá o àlẹ́yìn ọlọ́run òde mi déwájú ti bá déwájú ayé ìbẹ̀rù gbogbo bí ayọ́gbẹ̀mí yìí kò fi gbogbo dára. I will see you when your eyes open your door and you when to wake up your wife and your children and where to wake them up. They say, Father, what are we going to do now? They said they should go and hide in the toilet If you see to yourself, you open the door for the robbers to enter. When you ask, where is your money? You are telling them you do not have money at home. In the toilet, the wife was talking. You should tell them the truth. The money you are hiding under the bed, tell them, I could see her. Alaka's fear is you. Kò ní máa fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ wọ́n ti gbà pẹ̀lú rọrùn. Àwọn àgbà tán ọlọ́pàá lọ́jọ́ kú rẹ̀ ìpín ọjọ́ kú ọmọ àtayà rẹ̀ ìgbé àwọn kan wò wọ́n gàràgà tó lórí wọn bá ní ẹ̀fí mọ́lẹ̀ ìkan ti nà máa gbé kó gbé máa ọmọ rẹ lórí àyẹ̀ rí ẹja lọ. ṣé níbi tẹ dùgbọ́lẹ̀ sí lẹ́yìn wákàtí méjì àbọ̀ ẹ̀ ní sí òkè. Torí ìbẹ̀rù méjì ò tí kúrò lára rẹ̀ ìpayà tí mo mú wá bá yín lò. Lẹ́yìn tí a jẹ̀ wá ní wọ́n wò pé wọ́tọ̀ jí kúrò lórí ìdùbúlẹ̀ wọ́n gbé lẹ́tọ́ mi dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lẹ́yìn wákàtí méjì àbọ̀tá lọ tán ọ̀rọ̀ lè sí lẹ́nu rẹ̀ tó àìkú sí ọ they will collect everything from you on a immediate àìkú sí ọ maybe Allah no predestined for you to die. They will be looking at you. One may try to shoot your son. The, the leader will say, Leave them alone. But you are there when they leave you, you are there, prostrating on the ground for two and a half hours. You could not rise up, let alone shouting, team, team, eh, you cannot do this because Allah put fear in you. Nínú ọkọ òfì látara àbẹ̀rù inú ilé sínú ilé nù. Ọ̀rọ̀ ní ládùúgbò ò lè mú bẹ̀rù wá báyìí. Kébì sàdáwò fún gbàdúgbò. Sọ́lá àgbẹ̀rẹ̀ jìnnà ọmọ ń sùn wọ́n lajú fún ẹni ẹranko mẹ́ta òwúrò òní wọ̀ ẹ́ kílébì nígbà bá ti wọ́n kàn ti fọ́lé ń o a ti fọ́lé ń o kọ́dà sí ìsìn wa láti wọ́n bẹ̀ ẹ̀ wá sùn dànù ó yà sùn kọ́ lójú o dáṣọ pé lórí ìjọ ìjọ sùn. ìgbà yà ti bẹ̀rẹ̀ tó máa lára rẹ gan ọ́ lajú ẹ̀fọ́ ẹranko òkú ọlọ́dọ̀ I could see her. I'm going to be praying to you in your community. Maybe you, you always think at 7 o'clock, but you see you are, told the, the house of thinking magic has been bundled, the house of thinking thinking thinking has been bundled. You will not be able to sleep at all. You will be there looking at the people. Wọ́lá nàbùnúwá nàbùnbí ṣéèyì. Ọlọ́ni ọ̀pọ̀ nǹkan yóò máa fi dán yín wò. Mí nà lọ́kàáfì ẹ̀yọ̀kan ní sọ̀rọ̀ lórí ẹ̀yìn tá a bá ń lọ ní pópó mo wá fẹ́ fi ìpayà àti ìbẹ̀rù mo fẹ́ fi dá ìwò lójú títì ẹ láàrin gbogbo gbó ọ̀rọ̀ ìgbogbo mọ́tò tí ń rórí padà wọ́n máa ń nàgà nu mọ́tò pé kí ló ṣẹlẹ̀ wọ́n á wòlé dáná o bí ara rẹ̀ ọkùnrin ọkọ̀ rẹ̀ bọ́ ọkọ̀ ara rẹ̀ fúnra rẹ̀ ọkùnrin rẹ̀ gbogbo sọ́ọ̀lẹ́ máa wọ mọ́tò lọ́kọ̀ gbogbo gbogbo fúnra rẹ̀ wọ́n wà dúdú ọgbọ̀n rẹ̀ gbà látara bẹ̀rù ní ìlera rẹ̀ tàbí ìṣòro. Àwọn ọ̀sán kò wọ́n gbé fúnra rẹ̀ ní ìbẹ̀rù ló débẹ̀. As you are moving, you are traveling on the expressway. When you get into the midst of the expressway, you see in the bush, you could see the vehicles, they were turning back. You see her, you are looking through the window, what is happening there? You yourself, you will drive into the bush. Àṣẹ́lẹ́gbà ní òsì wàhálà. Lẹ́ẹ̀kọ́ lura yín lẹ́wọ̀ abọ́lé lọ́kọ̀ lẹ́ẹ̀ máa rojọ́. Tó o bá ti gbọ́ pé olè ń dáná, Tọ́ba kan ló gbà látẹ̀yìn tí gbogbo kiri rẹ̀ fọ́lẹ̀ wọn ara wọn. Kọ́lọ̀ ní inú òwò débi tẹ̀tẹ̀ wá gbàlú náà. Ìbáyà àti ìbẹ̀rù. Bí ká máa kéwì náà mọ bí ká máa pa ní àtọ̀ máa ní àtàyà mi, òní èmu ọ̀. Ọlọ́ọ̀lẹ́ ẹ̀gbọ́n bá tẹ̀ bá ta yìí. Ẹ̀ máa mi ló máa fi mí ṣeré. I'm sure. Ọ̀pẹ́ there is nothing of fear. When someone, somebody hits your vehicle, the NGO, we will claim some rights and be fighting one another. But during the time of fear, when your vehicle is in at the back, you will not wait at all to see what is happening there. You will be looking for a way to escape from the scene. Ẹ̀rọ olórí orílẹ̀-èdè la máa kí àwùjọ ọ̀nà fún. Ọ̀nà wa àti títì kílẹ̀ àti kejì yóò wá dá wáyé. Ẹ wà àbújọ́ ọ̀nà lè, ó ọ̀nà lè fún àlè kan ọ̀gbẹ́ yorùbá yẹn. alẹ́ni tó bá jẹ́ olórí orílẹ̀-èdè lálẹ́ ẹ̀gbọ́n àtàwọn kankan gbọ́dọ̀ kọjá. àdìpọ̀lá ilẹ̀ ẹ̀pàlẹ̀ ara yín mọ́kò lójú ọ̀nà títí wà á dá pàrọ̀. àwọn àmọ́ ayá ẹ̀ṣẹ̀ olórí orílẹ̀-èdè o. àmọ́ láti ní ìbẹ̀rù eréka bó wà ní orí ọkọ rẹ̀ bọ̀. ọ̀nà wà fúri àlùkò wà dúró láàrin títì. Abusiyo, when the head of is passing is traveling, you will not allow any vehicle on the road. But during the time of fear, you will fear the road for the robbers. You will not be able to move at all. Ládùúgbò tí máa fẹ́ mú àdánwò ìpayàwó abáyé. Àwọn tó wà ládùúgbò tó ọ̀rọ̀ náà jáde má. Àwọn tọ́ọ̀gì àdúgbò ti kó bá jáde. Ara wọn náà náà máa bára wọn jà o mo má dánwò wá bẹ́ẹ̀ ni ará mi. lọ́gbẹ́ta jọ márùn-ún ọwọ́ ni wà nífẹ̀ẹ́ mi jáde. ebi ó máa parí ìmọ̀ ọkọ ọmọ rẹ yóò sì máa báyà rẹ. àwọn alẹ́ náà ti jáde. I see when Allah wants to bring fear into your community, it may cause the clash between the gang of drugs and Hosea, in the course the clash among the, the God members. I will sit there with God's care and pray. Five days will not be able to go out of your room. You remain there, peeping through the window. Ó wá àdìjọ́ kan àwọn wa ń wọṣọ láàárọ̀. Láwọn yẹn wá ń bẹ̀gà wọ pé wọ́n á bọ̀lẹ̀ ń lọ wọ alágbẹ́já. Àgbo bẹ́ẹ̀ àìjáde lónìí. À alẹ́ wọ́n sọ wípé kó ọ̀sán gan o. Ẹ ti ìgbọ́ bá dúpọ̀ ṣe rí i. Kò rọ́lẹ̀ láyé àná mọ́jú èèyàn márùn-ún náà para wọn. ọba àbọ̀sọ ilé ẹ̀ padà sórí bẹ́ẹ̀dì pẹ̀lú ebi lára àtọ́mọ àtayà rẹ̀. Àlẹ́ wọn fi ìpayà àti ìbẹ̀rù ebi dá ìwé ẹ̀ mà mí ẹ̀ mà mí ẹ̀ á mà mí ìbúrò lẹ́bi dání wọn. Are you serious? Did you pray? You are trying to wear your clothes. You are about to go out, and the wife says, "My husband, where are you going?" to say, I want to try to go out today. And she says, No, my husband, do not go out, please and should remain in the home. Yesterday, five people were killed. I could see her, and you could not do this anymore. You go back to sleep in the bed. That is the way you are sleeping in the house and remaining in hunger. Then I said to you, when Allah brings fears to you, you will know who is called Allah. Ọ̀rọ̀ àgbẹ̀ wà nínú yóò máa pè ẹ̀yin tẹ́ ti bọ́ síta tẹ́ ti wà lóko. Kí ẹ má wà nínú ẹlẹ́kùn àdúgbò ìwé kura àwọn ní alẹ́ o ìbẹ̀rù àti táyà oníjọ lè gbalẹ̀ rẹ lọ ọ̀ wá gba ọ̀dọ̀ rẹ̀ rẹ̀ kan lọ àgọ́ lọ sùn kàkà bí ìṣẹ̀lẹ̀ sílẹ̀ obìnrin And you see those of you in Lagos will be poor at poor. They say, Do not come home now. The home is not settled. You could see you will not be able to come home. You look for the house where you will reside. Maybe in the house of your friend, or maybe in Sante cafeteria ẹ̀ráyà yìí àdèrí àdèrí ṣàlàyé lónìí ọlọ́pàá wa gbà wá nígbà ìjọbẹ̀jọ tó bá tẹ̀lé wa sí nínú èyí àti ìmọ̀ àtọpọlọ tó fún wa àwọn àgbẹ̀lọ̀ síwájú sí ṣọ̀gbọ́ rọ̀jú yìí ọlọ́ọ̀ni ebi èmi ń wọ́n wá fi sàlẹ̀ òkúta yíká àtolówó. Allah says, Allah brings hunger for the poor, for the rich, ẹ lólówó ẹni ó tí n bá ti mú àkókò ìlú wa láti fi dá o nàìjíríà wàá fa ibi gbólówó ṣàgbéyìn tọwọ́ bàbò iná tó wù ní àwọn rẹ̀ ọ̀rídìí ọkọ̀wé rẹ̀ sí báńkì tó wọ́n ń lò lọ́nà báńkì tó ń lò lọ́nà kejì báńkì ẹlẹ́ẹ̀kẹta àwọn ìṣòro wọn You have money in the bank that I said to you will not be able to withdraw any money. The first one will have problem, the second will have problem, the third will have problem, different problem. You will not be able to withdraw your money there. Ẹ̀rù gbẹ̀gàn ti wọlé náà ní ìsìn. Wàrà ìlú ìlú wọlé dáwọ̀ ìwẹ̀rẹ̀ o. Nígbà tí lè dí àti ọlọ́run ti fi ṣe ẹ̀rẹ́ ìwé ẹṣẹ́ ìdí owó. Wá wọlé ọkọ̀ wá wọlé òbítíbitì rẹ̀ tó lọ́ọ́ bẹ́ẹ̀ ìgbékalẹ̀. Àwọn ẹ̀yà bàjẹ́ máa lọ́wọ́ wọ́n á fi tí ó máa kiri. ẹbí ọ̀rọ̀ àti ìbẹ̀wọ̀ dáadé òbí àbí òbí ti bẹ̀wọ̀ lọ́gbẹ́ lómi. ẹ ní nà o. I see Allah has already brought the trial of hunger. You are tested with hunger. You can see your Nigerian government has already embarked on changing of Nigerian notes. You see the rich, they have the lot of money at home. They will not be able to take them to the bank. I said to you, everything will be destroyed àgbẹ̀wò wa pé ebi pọ̀ àwọn ni ẹni ọba tó wá kó tó pọ̀ jù sí báńkì ẹ̀pẹ̀ lẹ́jọ́ ẹni ọba tó wá sàlàyé bí ó ti rówó tó yà ló máa pé káàkiri ọmọ ẹni tó kọ́ òye bá ti pọ̀ gbé ẹni bo ló ti rí. Ah, it is said whoever has too, too, too much money in his bank account should be sure that I said to ensure that will bring hunger. Wọ́n yúrin. àlẹ́ yẹ naa, ti tó jẹ ohun tí jẹ torí tí ó jẹ náà yìí ń wojú ni alẹ́ ó lè bẹ́ẹ̀ kan ní ó jẹ lójúmọ́ ṣé bàbá àdánwò ibi ti ń bẹ lára tiẹ̀ tẹ́lẹ̀ àlówó ti ń ná lójú méjèèjì tá a bá fẹ́ mú àdánwò wá bá a ṣẹ́ ọ̀nà tí can see uh, the poor, they experience the trial of allure. They may not eat more than once a day, but the rich who eats and everything money can buy, Allah may block the source of his income. Àní ń dín rí òní tó ná má. Tóra àwọn olówó kan bẹ àwọn anẹ́lúsà bọ̀ọ̀lù lóúnjẹ. Kì í ṣe eré èmi àti rẹ̀. Táà ní ṣé gàrí wà lórí ẹ̀tẹ̀bà kò sí gàrí ó dáa kí ló wá rà tí o bá sì gangan ẹ̀wà lẹ́pà àti gúgúrú bájẹ́ náà ní ká jẹ lọ́sàn àwọn ẹrẹ́sà bọ̀ọ̀dù ó jẹ ọjọ́ ọjọ́ wà ọjọ́ àmàlà wà ọjọ́ ráìsì àti dòdò wà ọjọ́ iṣu àtẹ̀lé wà fáwọn olówó wọ́n ní wọ́n fẹ́ méjì wọ́n bá wọn mú mọ̀nà tí o tó gbà sáà náà òfin rí tó jẹ. I can see you, rich. They have the roster born of war, and they eat whatever they like. The time to eat pounded yam and egusi, the time to reach right, and dodo egusi, and they always have things that I say to you, the time is coming, and I will bring fire of hunger to them to be tested with hunger. Ọlọ́la ò ní ibi kalẹ̀ ní Nàìjíríà ṣùgbọ́n àfúrà lórí ẹ̀. Gbọ́dọ̀ ni owó rẹ̀ o wọ́n sì lọ fún ara rẹ̀ kó lọ báńkì ilé ìfowópamọ́. àwọn ajẹ́ kó yọ pé ní owó tó lè gbà ọ̀ lè gba gbogbo ẹ̀. tó bá bẹ̀rẹ̀ fún yẹn gan-an ọ̀ yóò tó bẹ̀rẹ̀ yìí sì kọ̀ gbà ọ̀ lè fún ọ. owó rẹ̀ náà ni o kí o bọ́ ọjà lórí o owó sọ fún ara rẹ̀ kó lọ bẹ̀. àwọn náà wọ́n padà ń pàṣẹ lórí owó rẹ̀ tó lé. àgbàgbọ́ are you sure the trial of anger is coming to Nigerian people and you keep your money in bank the legal money you earn, you give it in bank, but the bank has authority over the amount you can withdraw from your bank account. This is a sign of hunger. Orí ayé ayé náà là á padà sí ìjọ mẹ́jọ pẹ̀lú àṣẹ ọlọ́. Àsìkò tí Ọlọ́run ní ká ṣe ládùn fún wa ó ti dé. Ó ti tó ó ti kọjá díẹ̀ báwa. Adúgbò náà ọba wa tó lé wá. Ọba tó mú wa níyànjú náà rẹ̀ ká máa rí sọ ọba tó gbà wá láàyè kárí àlàyé ọ̀rọ̀ rẹ̀ gbé kalẹ̀ lẹ́yìn ẹ̀dẹ́ èèyàn ọba náà là ń dá ọpẹ́ wa fún. túnbí inú lọ ìyàtò ṣe fún mi láì ṣe lọ ìyàtò ṣe fún mi láì ṣe ya. sàlámù ìjọ صفور الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وأولئك هم إلى رواهم إله إلا هو الرحمن الرحيم الأول الله أكبر الله أكبر سمي الله لمن يعمله اللهم ربنا وقت الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر Allah, what you do? Allah. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب bí àlékí wà lẹ́tọ̀ ní àzọ́rínà òfìlẹ̀ ilẹ̀ tùlọ̀kọ̀dù. Bàmá àdúrà kàmẹ́lẹ̀ ilẹ̀ tùlọ̀kọ̀dù. Ilẹ̀ tùlọ̀kọ̀dù. خير من خلف شام تنزل الملائكة وروح فيها بإذن ربه من كل أمر سلام هي طعمة لا ينفذ. أيام ببركة الله أكبر سمي الله لمن يعمده اللهم ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم السلام عليكم العام النبي الكريم صلى الله عليه وسلم الحمد لله رب العالمين وعليكم السلام